Dazzle started by Skiri Mayana Araku? <laughs> no one can tackle. Ó Thomas, yé yín, tó máa sọ pé báwo ni ìràwọ̀ ṣe How do start do? You know, làkàdù, bẹ́ẹ̀ mi ṣe ń ṣe ń lórí Orísun mo lérò pé ẹ gbádùn orin ètò yẹn tó tẹ nífẹ̀ẹ́ sí jùlọ ètò ọjọ́ ni pẹ̀lú olólùfẹ́ yín àyànfẹ́ yín Àyìnkẹ́ dá ọkújọ́ rẹ̀ ó sì ń tẹ̀síwájú ẹ fẹ́ mọ nǹkan tí mo tún ní fún yín ẹ̀yin náà ti mọ̀ pé ah no dolly ní gbogbogbà lórí Orísun Àyìnkẹ́ dúró re Àyìnkẹ́ pé tán ó ti eyín àmọ́ kí tó tẹ̀síwájú Orísun estate <laughs> ẹ ti retí kí n sọ Orísun estate èmi ń tèmi o ah ẹ wo gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ọ̀rọ̀ yín jẹ mí lógún gan tẹ́ bá mọ bọ́rọ̀ yín ṣe rí láyà mi ọlọ́run ló lè rí cause ẹ mọ̀ ẹ lè rínú mi èmi fẹ́ yín fún nǹkan rẹ orísun iléeṣẹ́ orísun yìí àwa gangan fúnra wa a fẹ́ yín fún nǹkan kí wá ní nǹkan tí mò ń sọ yìí kí ni nǹkan rẹ tí mò ń polówó yìí òun náà ni orísun estate ṣó ti di onílára rẹ oṣù kejìlá wa yìí àbí oṣù ìjókòó ń cross leg well eh, èyí tí máa ń sọ fún landlord ẹ eh, kò fi bẹ́ẹ̀ pọ̀ náà èyí tí lálejì mi ń gbà kò fi àjọ ah, ní tìtorí ọlọ́run ṣòrówó èyí tí landlord lálejì ẹ ń gbà ẹ <laughs> tó bá ọra ko kó o ṣàjọ nǹkan máa nì wà á máa fi mú ilẹ̀ wà á fi mú ilé sí orí Orísun estate ẹlòmíì wà lébẹ̀ yẹn o first child wọn ó ti ń lọ bíi twenty three or twenty four ibẹ̀ ilé landlord ilé landlady ibẹ̀ ló bí sí o ọmọ yẹn ti dàgbàdàgbà síbẹ̀ nígbà tó bá ya àwọn landlord àwọn landlord wọ́n máa pè é chief tenant jọ ṣé yẹn ni nígbà tó bá sún wọn pátápátá wọ́n á ti máa rò pé ah ẹ̀jọ̀ ṣé bàbá lágbájá fẹ́ gbalé mọ́ wa lórí ẹ̀ tí ìrú àwọn landlord landlady yẹn rí tó ti máa ma lọ sọ káàkiri pé kò kúkú lọ <laughs> látọjọjọ ẹ bàbá lágbájá ti fẹ́ gbalé mọ́ mi lórí ìyá lágbájá ìgbà tí wọn náà kúrò lé wọn tó ti tó bí ọmọ àkọ first child yẹ ilé onílé lóbi sí second child ilé onílé lóbi sí third child ilé onílé lóbi sí òkè wọn wò pé bó o lo ṣe fẹ́ gbégbà òun rò pé ah wọ́n máa ń sọ pé tí mi bá tí ní five million àbí tí mi ò bá tí ní six million mi lè mi lè ralẹ̀ mi lè ṣe foundation mi lè kọ́lé yé Orísun Estate tó rí irú yín gangan la ṣe gbé Orísun Estate sílẹ̀ Orísun Estate ò rí bẹ́ẹ̀ rárá wíṣíkì ni mò ní kí á lo ti donílẹ̀ ìwọ́gbọ̀n wa máa gara tán ni tó bá sọ pé how to start, do wa ní ìlàkàdù torí kí ni toro ti <laughs> oh god toro ti nílé sórí Orísun estate ẹ bá wa dòwò pọ̀ oṣù keje la wàyọ́ dì tún ti lọ twenty twenty ló ń bọ̀ ẹ̀ oṣù fẹ́ jókòó síbẹ̀ àbí oṣù fẹ́ máa wọ̀ má ya tètè ṣe kí ni fa etí ẹ méjèèjì kó tara ṣàṣà kó bá wa dòwò pọ̀ lórí Orísun estate ibi tó o bá fẹ́ sí ibẹ̀ ló ti máa rí ifọ̀ wìdéde à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣìmáwá hey, ó ti dé ṣìmáwá kọlọ check it out ìbàdàn hey, hey, abẹ́òkúta àbújá ìlọrin òṣogbo lẹ́kì wo kò síbi tí orísun estate ò sí owó tó máa sọ ẹ̀kan ẹ̀ méje mẹ́ta bàbá rẹ̀ bá ṣe gbé ni òun náà ni òun wà lè bá wa dòwò pọ̀ káwọn ọmọ nílẹ̀ wa máa disturb àwọn ẹlòmíì wọ́n ti gbalé àwọn ọmọ nílẹ̀ wọ́n ti ta ilé yẹn fẹ́yàn bíi méje mẹ́jọ ẹ̀ wá máa jàdulẹ̀ àwa dògùn ọlọ́run ní jẹ́ àrògùn gbó tara ṣàṣà orísun estate ló lè ṣe àwọn tó ti rà á tí wọ́n ti ń kọ́lé wọn tí wọ́n ti ń gbé bẹ̀ àwọn ló lè ròyìn mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà ah, ah, ẹ ti máa rí twenty four seven la máa ń roll advert Orísun estate wa lójú amóhùnmáwòrán wa Tara Ṣàṣà kí náà ṣe kí ni kó o darapọ̀ máwọn olóríire kí wọn náà lè máa sọ pé báwo ni ìràwọ̀ ṣe ń ṣe bí ìràwọ̀ ṣe ń ṣe mo ṣe ń ṣe torí kí ni torí o ti nílé lórí Orísun estate ètò Miliki Express ti tẹ̀síwájú gbogbo ẹ̀yin tèmi ni ó ti yé ṣé kí n tún jó fún yín yé yé yé yé ẹ̀yin tèmi báwo ni o ṣe wà ṣe wà ń bẹ̀ ẹ má gbé kúrò lórí Orísun ọ̀rẹ́ ọmọ mi má sùn lórí Orísun ṣó ti gbọ́ tó yẹn tó bá ti sùn tó o bá ti sùn o ò ní sùn o lágbára Ọlọ́run wàá máa sùn sí rere láṣẹ Èdùmàrè abala tọ́pọ̀ kọba òun náà ni music video review <laughs> ṣé ti ṣe tán fún mi àkọ́kọ́ orin tí màá mẹ́nu bà òun hmm. ni gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ yé ẹ ti mọ̀ pé orin yẹn ọ̀ọ̀ oh, oh, q dot oh no no no q dot try gan tá a bá sọ̀rọ̀ gbẹ́sẹ̀ tá a bá sọ̀rọ̀ fídíò orin yẹn àkọ́kọ́ nǹkan kan tèmi appreciate nínú orin yẹn ni pé q dot dá wa padà sí ohun orin ayé ìgbà yẹn tó yẹ pé táwọn bàbá ìyá wa gan àwọn grandma àwọn grandpa àwọn bàbá tó bá gbọ́ wọn wò pé ah, ọmọ àgbà lọmọ yìí orin àgbà ló kọ kí dẹ̀ lórí yẹn dá dúró <laughs> lórí ọ̀rọ̀ ń ṣe lórí wa o <laughs> àwọn obìnrin náà ni ó ti pé tá a bá ti rí snap ṣáàtì ó ti kí a la máa gbé fóònù máa jáde pákán èyí náà wá ṣe oní fúláwà yẹn ẹ sì yé tẹ bá sọ àlọ́ yìí náà ràn yé ó kà mọ́ tí yóò tọwọ́ fi é iná ràn dẹ̀dẹ̀ dúdú jẹ́ ẹ̀ka ọkà sórí ẹ̀ka ó ti yẹ iye kóró tẹ ẹ gbẹ́sẹ̀ sókè o. that is to say mo ti gọpa ẹyin náà ti mọ̀ pé q dot pẹ̀lú gbẹ́sẹ̀ orin yẹn trend orin tó dùn ni tẹ bá ra wọn jó gbàlódé bó tẹ tilẹ̀ jẹ́ pé orin ayé àtijọ́ ó wá fọnkí fáyé mọ̀ pé kánípẹ́ tó lórin yẹn gan wà láyé wọn a máa mọ̀ pé àwọn kò sára fún mi colourful video tẹ bá ráwọn aṣọ tó wà ń bẹ́ẹ̀ náà ó mix ẹ̀ mọ́ ti ayé àtijọ́ àtìgbà yìí ni gbẹ́sẹ̀ by q dot ẹ tẹ̀ jẹ́ ká lọ gbẹ́ lọ filẹ̀ kẹ́yìn náà wò pé ah ah àyìnkí ò parọ́ ẹ jẹ́ ká lọ jó yé ó ti yẹyin gbẹ́sẹ̀ sókè o gbẹ́sẹ̀ gbé bọ́dì sókè o gbẹ́sẹ̀ mò ń padà bọ̀. iná ràn yé ó ta rí ó dá rèé iná ràn dẹ́dẹ́dẹ́dẹ́ dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ èmi kọ́ mo lórin o ti èyí mo dẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe wálé ẹ sì ṣe yẹ pé bọ́ọ̀lù àyíkẹ́ ṣe kàn mo mọ orin kan ẹ má à ẹ wá ẹ má rò ẹ má dọ̀lẹ̀ ilé orin lọ bí mi sí mi láì kí mo sọ ara mi <laughs> ọlọ́run ò fẹ́ràn onígbéraga o mi láì kí mo gbéraga orin kejì ó wá ni mo fẹ́ mú yé Dangote Dangote ẹ Dangote sí dé fine ni ó ẹ jọ ń torí ọ̀nà mo nífẹ̀ẹ́ sítórí orin yẹn kí nìdí ìyẹn já sí wípé àwọn olówó olówó owó ń tó lówó o àbí mo dẹ̀ mọ̀ pé wọn náà tó wà lébẹ̀ yẹn o ti ronú títí bóyá olówó lákàǹtì ẹ̀ àbí kò tiẹ̀ sówó rárá owó náà ló sì máa máa rò owó náà tún sì ló sì máa máa rò torí ah, ah, ẹ jọ ẹ má jẹ́ ká parọ́ ọ̀dọ̀ra wa kí láǹfààní pé èèyàn wà láyé tí ó sọ <laughs> wọ́n máa sọ pé money is everything but ah, money is everything too ní àwọn aspect kan mo dẹ̀ gbá ládùúrà pé lágbára ọlọ́run owó ò ní wọ́n mi owó ò ní wọ́n wọ̀n náà a ní ṣẹ́rú owó owó ló máa máa ṣẹ́rú wa láṣẹ Èdùmàrè Dangote wípé ìyẹn àwọn olówó àwọn èèyàn pàtàkì ìlú gan wọ́n sì ń ṣe kí ni wọ́n sì ń tẹpá mọ́ṣẹ́ wọn wọ́n sì ń gbọ́ owó jọ kí wọ́n wá ń dúró ṣe tó ń ṣe ń bẹ̀rẹ̀ okay kí ló ń dúró ṣe tó ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ mi àbí ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe wá jókòó síbẹ̀ ò jáde o ò ọ́zù <laughs> ìyá jẹ́ ò tẹpá mọ́ṣẹ́ ẹ ìgbà tí irun dúdú yìí ṣì wà ń bẹ ó tẹpá mọ́ pé òkè o jẹ́ ń tètè ṣiṣẹ́ pẹ̀lú irun dúdú yìí kí má bàa fi irun funfun mi ṣá kó má fi ṣe ọmọ ọ̀dọ̀ fáwọn tí ò tiẹ̀ tó ẹ rárá àwọn olówó gan àwọn tó lówó owó tó wọn wọ́n sì ń tẹ̀síwájú kí ló wá ṣe wọ̀ hmm? wetin do you kí ló ṣe é tí wò lè tẹpá mọ́ṣẹ́ ìwọ náà ti gbọ́ Dangote tó lówó ó sì ń wá owó kámbélé tèwọ́ tó jẹ́ pé ò tẹ̀ tí ì ní rárá àbí ìwọ tó ti ní tó ṣì ń wò pé òkè mo ti ní o nílò o invest o fi ṣe nǹkan kan jọ nítorí ọ̀nà ṣówó ń hù ni jọ tẹpá mọ́ṣẹ́ o tẹpá mọ́ṣẹ́ o ẹ kó sì máa gbàdúrà torí ohun tí ó tó ń bọ̀ wá ṣẹkù bó pẹ́ bóyá yéè ṣe bí mo mú wọrí dá òkújọ́ ẹ̀ lọ ni níní owó láyé kò gbà yé agbára rárá olúwa ló mọye ìràwọ̀ ojú ọ̀run ṣóun náà ló tún mọye ẹja ti bẹnu bẹ́ẹ̀ ni olúwa náà ló mọye ìràwọ̀ ojú ọ̀run àmọ́ olúwo sọ pé torí òun dẹ́ sáyé òun ti mọ̀ pé kó má ọ̀zù jọ Dangote náà ṣe wá wọ by Burna Boy orin yẹn ho ho ho orin yẹn ó ń inspire àwọn èèyàn lọ́lọ́kọjọ cause tó bá gbórin yẹn gan wà tó fẹ́ tẹpá mọ́ṣẹ́ tábàdé wa ń sọ̀rọ̀ àwọn tó wò ó oh! wọ́n ti pọ̀jù tí mi ò lè kà orin yẹn trend débi pé ó trend débi pé ẹ jẹ́ ká lọ gbọ́ sórin yẹn kẹ́hìn náà tẹ̀ wọ́n pé Àyìnkẹ́ òkè òótọ́ ló sọ Dangote Dangote yé Dangote ti dé five money wúwàbí tí mi ní wáwo ẹ jẹ́ ká lọ́gbọ́n Dangote by Burna Boy à ń padà bọ̀. Dangote Dangote why me no go find money. òun náà láti gbọ́ by Burna Boy wo mi ọ̀rọ̀ tí mo ti sọ lẹ́ẹ̀kan ká tó lọ gbórin yẹn ó ti tó tó bá mú ẹ̀ kó gbọ́ tó bá wẹ̀ kó má gbọ́ ìwọ ló mọ̀ ṣáà má fìyà jẹ rẹ̀ nǹkan tẹ́mi mọ́ ni tó bá nífẹ̀ẹ́ rẹ̀ rántí àwọn mọ́mí àti dáàdì tí wọ́n jìyà lé ẹ lórí jọ̀ọ́ báwo làwọn ìyá àti bàbá ẹ̀ ṣe fẹ́ jọ ọmọ tó bá tẹpamọ́ṣẹ́ tẹpamọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ òun náà nìyẹn gbogbo ẹ̀yin abala tá a tún wá kán sí ìyẹn ti mọ̀ pé abala social media gist ni kí ló ṣẹlẹ̀ lórí social media kí ló ń trend ok big brother naija ok ẹ ti wò ó ah, yes yes yes lọ́ọ́lọ́ọ́ báyìí lórí social media ọ̀rọ̀ big brother ẹ̀yin náà ti mọ̀ pé ọdọọdún ló máa ń ṣe kinní o ẹ̀yin náà ti mọ̀ pé owó tó máa ń bá wa ah, ah, everybody ló máa fẹ́ yìí know lọ́ máa ń fẹ́ lọ lọ́ máa ń fẹ́ lọ pé òkè mi náà fẹ́ ṣe gbá mo fẹ́ ṣàwọ̀ mo fẹ́ ṣe kòkó bàbá ṣàsùn. àmọ́ àwọn tó tún wá kó sínú Big Brother yéé ara wọn Nelson àárín Kim Opra àárín Esther àárín Avala lóríṣiríṣi àárín Mike yes àárín Ṣèyí Awólọ́wọ̀ yes grandson Ọbáfẹ́mi Awólọ́wọ̀ gbogbo wọn wà bẹ́ẹ̀ Big Brother ló ń trend lórí social media báyìí lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ Big Brother Naija ọtẹ tí wàá fẹ́ ṣe ọtún wàá jọ wá lójú yàtọ̀ yàtọ̀ ṣe mọ̀ pé South Africa ló ti máa ń ṣe é ní gbogbogbà Nàìjíríà wa ìwọ́ ò no no wọ́n fi gbé Nàìjà wa lárugẹ dáadáa Nàìjíríà wa yìí ni wọ́n ti ṣe ah, ah, inú gbogbo èèyàn dùn pé okay okay wọ́n ti ń gbé ìlú wa lárugẹ àti àṣà àti ṣe wa bó ṣe yẹ kó máa rí ni ẹjọ ẹ má ṣe kí ni ẹ má jẹ́ ká máa gbàgbé orísun wa torí ẹ̀ náà làwa náà ṣe wà ń bí orísun wọn lódò tó bá gbàgbé orísun wa ṣe kí ni odò náà àgbẹ̀ lágbára Ọlọ́run mi ò ní gbẹ torí mi ò gbàgbé orísun mi ìwọ náà má gbàgbé orísun ẹ kó o má bàa kí ló tún ṣẹlẹ̀ kí ló ń trend hmm. lórí social media ọ̀rọ̀ kọ́ máa fipá bá ni lò hmm. ọ̀rọ̀ yẹn <laughs> ọ̀rọ̀ yẹn ó wúwo àmọ́ nǹkan tó yẹ ká tún sọ ni ká tún fi ṣe kí ni ká tún fi ká tún fi kọ́gbọ́n ok tábàwọ social media ń sìn ó lè ní bàbá sixty two kan ó gbọ́mọ six ọmọ ọmọ ọdún mẹ́fà ó fi bá ó fipá bá a lò pọ̀ hey ó lọ ń fi olélé ọmọ ọlọ́mọ ṣérù nǹkan bẹ́ẹ̀ dà ẹ jọ̀ọ́ jẹ́ ká rọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó ó ti ń ó ti ń pọ̀ ju bá ṣe rò lọ kò sọjọ́ kan tí èèyàn bá jí tí èèyàn bá sùn kí èèyàn má gbọ́ irú nǹkan bẹ́ẹ̀ ẹ jọ ọ̀nà wọn gan lẹ rò pé a fi lè dẹ́kun kí àwọn ọkùnrin kan máa fipá báni lò pọ̀ ìwọ ọkùnrin tó bá tẹ̀ wọ́n alẹ́ bẹ̀ tó bá jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ lọ kí nìyẹn ò dáa tí kò bá tẹ̀ sẹ́ni tó rí ẹ abẹ́ ń tó obìnrin tó fi ipá bá lò pọ̀ tí kò bá sẹ́ni tó rí ẹ tí ò bá lè sọ síta ìwọ náà mọ̀ pé ègún yẹn wà ń bẹ ṣàṣàánú àwọn ìrandíran ẹ̀ ó lè jẹ́ ọmọ ẹ̀ ló máa ṣe kò sí àṣegbé àṣepamọ́ ló kù àmọ́ níwọ̀nba ọpọlọ tọ́lọ̀ ń fẹ́ mi èmi rò pé nǹkan tá lè fi dẹ́kun irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni wípé gbogbo ẹ̀yin bachelors yà tẹ wò pé òkè ẹ ti dàgbà tó ẹni tó ń tó ń gbé aya sílé tẹ́lẹ̀ tí láya nígbà tí kinní bá wá gùn yín nígbà tó ṣàyà ń le ẹ wàá máa lọ wá àwọn ọmọ tí ò tiẹ̀ yé mẹ́rin ṣójò kí n tì yín ni ẹ jọ ń torí ọlọ́run ẹ̀yin tẹ́tí mọ̀ pé ẹ ti ẹ ti tó láti láya nílé ẹ tètè lọ máa ya ọlọ́run á pèsè àyà fún yín gbogbo ẹ̀yin bá <laughs> jẹ́ lọ wà ẹ lọ máa ya tó ẹ pé tí kinní yẹn bá tiẹ̀ tí wọ́n á ń gún yín tó bá ń ṣe yín bíi yùnú kẹ́ fi olélè ẹ lọ máa fi olélè ìyàwó yín <laughs> oh god ẹ lọ máa fi olélè ẹ̀yin ẹ má máa wò pé òkè ẹ lọ máa máa rántí pé ọmọ ìyá kinní kan wà bẹ́ẹ̀ yẹn ọmọ kó dáná ẹ jọ ń torí ọlọ́run then àwa ìyá náà àwọn obìnrin tẹ́ bá ti rí pé ọmọ yín ó ti pọ́ ọmọ ọdún mẹ́fà ọmọ ọdún márùn-ún gan à ń gbọ́rú ìròyìn báyẹn ẹjọ́ kò má máa rán àwọn ọmọ yín ṣe àbí ẹ wá fẹ́ jáde lágbájá jọlọ dúró sọ́dọ̀ ah, bọ̀dà kínní kan jọ kí ló ń jẹ́ bẹ́ẹ̀ tí mo kàn tí bọ̀dà kínní máa ṣe fọ́mọ tó bá sí bẹ́ẹ̀ àwọn ọkùnrin àtobìnrin kan tó jẹ́ ọmọ tó jẹ́ ẹ̀gbọ́n àtàbúrò gan ẹ má máa jẹ́ káwọn méjèèjì jọ máa sùn nínú yàrá ẹ máa separate wọn ẹjọ́ ń sì torí tọ́lọ́ ẹ̀yin sisi náà tó dẹ̀jẹ̀ pé gbogbo gbà aṣọ péńpéńpé lẹ máa ń wọ̀ káàkiri títì jọ ń torí ọ̀nà nígbà tí wọn náà bá wọ aṣọ péńpé báwo ni ó ṣe máa kọjá ní àwọn táwọn ènìyàn ṣe níwẹ̀ tó máa táti máa wù wọ́n pé à ah, ọmọ ló kàn báyìí ẹjọ́ ní tìtorí tọ́lọ́ èmi fi pé tá a bá ń ṣeré àwọn nǹkan báyìí náà a fi ń dẹ́kun pé àwọn èèyàn ń fipá bọ́mọ story yẹn ti pọ̀ jù social media gist ó trend bí nǹkan mi lágbára ọlọ́run aburú kò ní ṣẹlẹ̀ sí mi aburú kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí ìwọ náà láṣẹ Èdùmàrè gbogbo ẹ̀yin tèmi nílé ẹ wò ó àní rí jù báyìí lọ ẹ jẹ́ kí mi náà lọ ṣe kíni ẹdẹ ń lọ jẹun ẹdẹ ń lọ mú <laughs> mọ̀ pé kóhùn kí n lọ àmọ́ tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run èmi náà ni mo máa wà ń bì ẹ̀yin náà dẹ̀ lẹ́ máa jókòó sílé yà bí anyway tẹ́tí wò mí lẹ́ máa wò mí láṣẹ̀dùmọ̀ ọlọ́run á wa ju ọ̀sẹ̀ tó ń bọ̀ lọ ẹ má wàá gbàgbé fípẹ́fẹ́ o gbogbo àwọn ṣẹ́ wa lọ́lọ́kọ̀ òjọ̀kan bẹ́ẹ̀ ṣe máa ṣe ẹ lọ sí www.youtube.com/orisuntv www.facebook.com/orisuntv tó bá jẹ́ orí twitter àti id lẹ́ ti fẹ́ tẹ̀lé wa ẹ tẹ̀lé wa at orisuntv ẹ fẹ́ darapọ̀ mẹ́mi náà lórí social media ẹ like page mi lórí facebook àyìnkẹ́ Daokujoy ẹ̀ náà mò ń jẹ́ lórí ig ẹ tẹ̀lé mi at àyìnkẹ́ Daokujoy gbogbo nǹkan tẹ bá fẹ́ sọ pátá ẹ fẹ́ polówó ọjà ni ẹ òkè ẹ ní nǹkan tẹ kọ tẹ fẹ́ sọ òkè ẹ fẹ́ fún wa lá advice pé òkè nǹkan tẹ tún fẹ́ lélẹ̀ anything ẹ kàn ṣe kí ni ẹ send message yẹn ó ti message tó dáa o message tó dáa nítorí àwọn ẹlòmíín lè ń gbà mí ó oh, máa wò pé oh god àmọ́ gbogbo ẹ̀ náà ọ̀ oh, join náà ni èmi tí tọ́tọ́ àyíká Kújọrẹ ọmọ bíbí ni wọ́n ti dá Kújọrẹ small but mighty of Miliki Express yé ìwé ọmọ tó ń gbénu amóhùnmáwòrán tí bá sọ pé kó dẹ̀bọ̀ ló dẹ̀ èmi náà ni mò ń jẹ́ ká fi ire àtayọ̀ ká tún fi pàdé lọ́jọ́ mìíràn ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa Miliki ó dàbọ̀.